أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة العفقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بما لفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل العقدة من لساني يفقه قولي ست الله مجبل علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم مهيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته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 على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين ina ri yare kare yo oyihi ni ne to murihi ina o meme me ha o yo kene dika báwọn ní alárúbáwá náà rẹ ọ̀nẹ́rànkúmọ́ ní oṣù rẹ̀ hà sọ́kà iná nù dáàkà nìkàyè ohi nọ ní ọkà ẹ̀rì ènyúnyí ọ̀nà ìlú ẹni àkà ẹ̀yà ya yọ onye ohi nọ ní kàkàkàyè ìrànkúmọ́ nẹ́nẹ́ na hìrẹ́hì dáa ka onóòmórí ọ̀nìkọ̀ vímẹ̀ ọ̀dẹ̀bá vímẹ̀ ẹ̀rànkúnú ní èwú súwá ha ní ilé Onye ọ̀vímẹ̀ onóhìnà nìgbò slọ́tún tó mórí ni anib musa alayhi salatu wa salam ọ̀hìn ya ẹ̀kọ́ yẹn ya yàrá Ewe mórí دلني على أمر فيه رضاك حتى أفعله سيزومي إليوني كاكا ويهيني نتو يومري ويهيني نتو دي معنى فأوهى الله تعالى إليه لو مري أنو نبضاني دو تتويوني كاي رضاي في رضاك بقضائي لو مري أكايوني كا إنو هنا نيني كويهيني نتو tọkari ọnụ na ọmị ọrị kadara na ọkadara ịnịrị ọnụ na okutew were ọ na-ehini n'etu tew ya ịrị ọnụ n'ime kọkanyụ ịnene kaka ya ọ wa wẹn mọkata wẹn wọn were ehini n'etu ọkọ na ọmọrị ibe ọ na ọmọrị na láti ọ̀tọ́ mọ̀rí ni anyi anáhẹ̀kọ́ mọ̀rí ní bàrí israẹ̀lì ni mara mara ahọ́rọ̀ nọ nẹ̀rẹ̀ inú israẹ̀lì yẹ ee anyi ọ̀nọ̀rọ̀ nyara inú bàrí israẹ̀lì náà ọ̀nọ̀ ẹ̀rì anaka yosan kò ṣí yí báyọ̀ ijose ijosa nina shinyi rayo dobi tuko ovano susun dosan wavo shinyo noje obori resan poro du malfajari tu deziki ijawa na ha don shinyo noyo lọ́tún tó rí ìjọba ọba ni ha lórí túkà òsánà òṣìṣẹ́ ìjẹ́ ìjọ́nà lóbàrí fi mi yọ́wà náà dɔba na esika yi ɔno nsuo tebi rɛ tɛrɛ ɔno mɛkɔ no ba ano ɔno hina yi dɔba na kaa ano ka yi ise esi nuwa no ise osi kɛnɛ kɔ no mɛyɔ no kaa dɔno mɛyɔ dosa nono dɔka tɔlekini ìyẹn sọ láti yàn tó ìwòlì yìí ó kò yọ ọ wà ní tẹ́pọ̀ ọ̀ka sọ àká lọ́sọ̀ àmì wàdà màkà ọ̀ka àwọn ìsìkàwé sí mu ta ilé ìdìrẹ̀ tẹ́lẹ̀ náà nínú ẹ̀ka ọ̀rẹ́ kama àmà ní ṣe yìí jẹ́ pọ́n ọdún ọdún túmọ̀ lọ́kà hìn lọ́kà mìkà yìí inú mọ̀ tó mọ̀ sọlọ́lá sọlọ́lá rẹ̀ ọ̀nà rẹ̀ ọmọ àṣọ kẹ́vìn ọ̀sọ́nà rí ní ìsọ̀rẹ̀lẹ̀ yá àti dáná ọ̀sọ́nà inú mọ̀ tó mọ̀ rí dẹ́kọ̀ ń tọ́ ìdí ànídọ́ tó mọ̀ rí èyí ó zà náà dọ́fà ní pàhùn dọ́kẹ̀ẹ́dùn dúchà slatun tó mú rí ni lọ́sà e, ni bákà yìí irji fọ́lá sẹ́bí ìlàlí ìlà tọ́lá àkíkà ọkà kókó bẹ́ẹ̀ bí àbàdà ma kọ́nà ọ̀rẹ́ wà kùnyàn wúrẹ̀ wọ̀ ọ̀nà kùnyàn yù لأنك حدثتني عن رسول الله صلى الله عليه وسلم أنه ọba na ebiri ikari ari ọba ma ọka ayọ ni kea anyị adịsọ ntomori ọnọba nsịzọ ni daa ka anyị ka ye dontomori aka anyị adịsọ nọ anahụ kan dontomori ka ma yuri di lahu bihi khayran yusuf minu ọrụ omori o sọ ìbàrẹ̀rẹ̀ lókun musu ibatuwa ọrụ omori sọ ìbàrẹ̀ lọ zamari lọ kó dosan kuba kani kai onire oh, ono shi ji kai hore bai kaman ka moyan enyi se kanyo enyi va mema enyi se se nyimo muri sitiza maure do mi kwere kai ya <laughs> ama re o baje ni don to muri na ni chaho ama e ko wi sho ka o bọ́tún tó múrí ní alimami ghazali rahmatullahi alayhi ọmọ akáni kai amara na bibi yasir ina sabon tó múrí sallallahu alaihi wasallam anya na ya ọnọ nyi osama ma na ẹwọn ma ṣọ lọwọ bọ odo yi ọrọ do yi ọrọ do yi ọsàlù kàgbó kẹwọn ma ṣọ

n'oge ahụ bere ma ọkụ ọrịa anyọ ama ka ya oke nwa ma zọ ọ ịsa enwọzi lọtụ ntomori nni abonye nyene ọnanya hazi dogbo uhe pọ nyara ịna na hekọ omori ọnụre ya dogbo uhe pọ nyara dọwa adọwa onwe ka ka ayọ nịka ee من لم يصبر على ضربنا فليرتحل من قربنا من لم يصبر على ضربنا فليرتحل من قربنا سبحانك يا رب غفرانك رحمك ده كان كاي اوريني هنيو نيو سورو ترسوني انيا اوكاهورن واي okama okama kozi ọmọdé gòlè bí i anya asa dọ́wọ́n yóò yí sùúrù tó ọ̀kàkúrẹ́ ẹ̀ wọ́n ó mọ̀rí ẹ̀wọ̀n ọjọ́ mọ̀lẹ̀ ẹ̀ta mẹ́kọ̀ọ́rọ̀ báyìí kàpẹ̀wù náà fíwọ̀ ọ̀rá lọ kàpẹ̀wù náà wọ̀ typhoid ọ̀rá lọ kàpẹ̀wù náà wọ̀ ó mọ̀rí lọ́wọ́ jẹ́ ilé iná bó wọn ní àná ẹni sọ́nù kùtì kọ́ni sí kùmí ọ̀bọ náà ní ó mọ̀rí lọ́wọ́ jẹ́ ilé yìí amin amin malaika jibrilu alayhi salatu wassalam onu chete onto mori doka doka ya muhammad inna allaha ta'ala yuqri'uka salam o mori onu ne baba mi ama boy ha oko ha notu wa yaqulu lak akama ka okaye bana ka onikaye kulli abi bakr hal wajadta as-sihha habu bakr zaka lafiya wa abam abubakar sai kai lafiya ora ban anaba muhammad sallallahu alaihi wasallam diri ono no bari hime yon don to muri doka ye ya ababak don abubakar doka wa abubakar ayu illatin asabatka hira wana zo ana man watu tum kama do se lafiya ora ban don bakar doka ye waja usin منذ سبع سنين dɔka yi hɔ ɔba adzɔ ne ho rira ihe mba anyɔ ha ɔba adzɔ ne ho rira ihe mba seven years dɔntɔ mu rika ye lima la tɔ biro mi sani wɔ ɛka ye la ilaha illallah wa sabu bakari kan ne abu bakari ye keifa ashiku min alhabib sɛdɔ na ko mori yi yɛrɛ ka o mori anabo ni mi sɛ ɔn mi nyɛ ko akɔ yɛrɛ ka.

enwozi zakat enwobi zakat ọchenwu enwozi edele ọba ka enwo majon ọna mistake fa na po iji david nwo mori kẹwọ ìzọ ọbịọ onye nwere kọ ìzọ ya ndị asị mme kama ịsa ha nwa gịfa eyi a tinye arụ a wahala bụ n'ọnọ wahala bụ n'ọnọ

ọmọdékẹkẹ maridọ́n habibu fa otoho famari tumin hadari alayi sofiyan habibu fa adani wa shofi tumin nadari ilayi maridọ́n habibu fa otoho ọkọ o mọ yẹn wọn ni sàn ẹwọn ọjọ ọdọ ní ẹhẹ famari tumin hadari alayi dẹ́wọ́n yẹn ọ̀rẹ́ sọ̀ni àgbọ̀n wọn yé dẹ́ndẹ́ni ní èyí ìnáwó máa yẹ tó mọ rẹ habibu fa adani. ɛnwo tó mori hɔ mi a ana wɔ ne mi hyɛ ano dɔmi dɔmi fa adam dɔmi dɔmi hɔ ne wɔsɔ fili tó mi nɔfɔri yɛlɛ yi ɔkɔ neyi de twɛ ne kɔ mɔ ne lafiya ne lafiya ɔrɔ baa ne. Mati otomori ni. Abubakar dɔka yi otomori nka yi keifa ashiko min alhabi. Ɔnu mi nyɛwa kó mori ana wɔ ne mi hyɛ ano ɔnu mi nyɛwa kɔ yɛrɛ kaa. Jozi kɔnɔ kaa yɛ o. Bɔnna kó mori yɛrɛ kaa bɔnna. يا رب كما عصيناك وكم شكوناك يا رب أمرتنا فأصيناك وابتليتنا لتكفر عنا فشكوناك ومع ذلك لم تزل بنا رؤوفا رحيما ومع ذلك لم تزل بنا رؤوفا رحيما يا رب عمري كم عصيناك يا رب انهم انم انم انم انم انم انم wọ́n ṣẹ̀kọ̀ náà yára kó rẹ̀ ká yára kó ìwọ̀n mọ̀rí rẹ̀ ká inú jẹ́njọ sáà ìwọ̀n mọ̀rí wọ́n kọ́ dáa ya máa ní mẹ́ dírẹ̀ wọ̀n mi dí ẹ̀rù họ́ mi wọ́n alájọ́ máa ń lé wọ́n akọ́ nkẹta tí ìka wá sí ní ka fara yìí e. òyìn ju ní òní ju yìí bẹ́ẹ̀ ìka yẹn náà kó rẹ̀ ká ya mo ya mo no lam tazal bina raufan rahima de kana ya mbawo de kaire ya yo mo yi do mo yi ko en patati ko no si hari de kana ko de do si je ile yi de re bare ma ko mo yi re kan ya mo ya mo no do mo yi ya de kaire gufranaka rabbana فلما قسى قلبي وضاقت مذاهبي جعلت رجائي نهو عفوك سلما تعاظمني ذنبي فلما قرنته بعفوك ربي كان عفوك اعظم فما زلت غفارا وما زلت راهما وما زلت ستارا علي الجرائم فلما قسى قلبي إجايا متكتا

na-erekiri ya na ọtịta na ọrụ ahụ ka ọ amaghị ije ma ndị na-ede nwa ijiri isi ozi pọ ije ibe na omori ije ịdị ndị nkuko ije ibe ọ ya mere فما زلت غفارا ẹwà ayé yẹn bá polo nọ wọ́n ma zil ta satara ana yẹl jara ima ẹwọ́ mori ẹwọ́ ma na ayé mi bá gu yi mi ina kúbíà kúbíà ni máa mẹ́ nọ. ìnijọ́ ni máa rí wọ́n ní mi bá gu yi mi. fa ọ̀nà kàtà yá na wọ́n fi tẹ̀rù ka mọ́sídẹ̀ẹ́mù wọlé sálì sẹ́yìn àǹtọ́sá tẹ̀rù hó kẹ́sù. إذا نحن لم نعصي وتعفو تكرما فمن مثلنا يعصي ومثلك من يعفو فعلنا خطايانا يا علي يونري وسترك مسلم أما دي ومريم بغني وليس من شيء أن تسعتره كشف إذن أمري أمي بغني أي سنين واضي قرى رسول أي سنين تنة تنة شريانا إذا نعمل الناس وتعفو تكرما أمري أيام أيام أيام أيام أيام أيام أيام أيام أيام dé wà jẹ́ ibi ju ọ̀rọ̀ ìfẹ́ mu báyìí sàmà mísìlù náà yà sí ẹ̀rírí mẹ́yà sánú kọ̀rẹ́ rẹ̀ wọ́n mi fúlù kàmá yà fún ẹ̀rírí mẹ́yà ọ̀fà ànànyẹ̀wò jẹ́ ibi ẹ̀yìn. ẹ̀yìn mo ní ọ̀nà wọ́n jẹ́ ibi hún mi mo ní ọ̀nà wọ́n jẹ́ ibi hún mi. anyịnya na ọnyara ọnụ sọpa ehere ahụ ducha ahụ nọ n'ọsọ bụ ka ịsọpa e nọ ịnị e ka ogumanta ọdọ ọbịara nkume rankome ansa nyɛ ɔmɛ kae ɔ akɔhyɛ wɔ nkonya yɛ de ne anade tɔ no no kɛ no ɔno ɔno no akokorori a ɛba nyɛ ɔmɔ ni splot yɛ ntɔmɔ ni ìjẹ́ nyɛ na ɔho bɔ ne nna de yɛ bɛ ne hɛ yi bá kae wɔ ne kae lawla hadhihi albalaya walmihan lajina yawm alqiyamati mafalis ɛyɛ yiri mɛ nkata no nɔrɔ yi zama lɔ nɔrɔ ɔno mori aku tu eyi ne de adama iya ni ne iya ni ne tu ne ku yi de ne ku kono su ye yiri bi ne tu kono su ye yiri ne ku yi de ne ku tila tu nto mori ni ama nkata ne na ɛdɛ nyi mo no mori ase kovia ne ku oze ɛdɛ nyi mo no mori ini hakia nebi nini wọn mo ni si kudie nini heren agoke ma so mu na nebi ama ya ba ya ba na du ne tuka ye anebi nini ori na mari na mo ni kutu a ebe ko twam rewo anebi nene ya ke na ko wa re be ma so na re ebe ko twam rewo nso na mo ni kutu a ewe ka ní ṣontó mori amẹ̀má òbí na otu inẹ̀hẹ̀ ojúra ihe n'ọnyà ọrịa ndọnyà n'oriri su ọnà na ya abụghị amarị inu oge ka karịa omorihi ka kwutu omorihi omori ihe mba ọgọta n'ọsụ wọta n'ime ihe n'ọnyà ịnanị ɛni hinɔ nyinu jɔ nɔma hinɔ di himba nɔma hinɔ nyinan ɔnubɔtɔ nu newan besu dɔli yanni anigye wɔn hɔ baa bɛba kaw kini ehu yi nɔntɔ anaba muhammad sallallahu alaihi wa sallam oyanni oh, konya nana bɛtɛ tete fatima ɔbɛbɛrɛ mu hu ɛhin nɔ nyinu ntomori nsu onire su. Wọ́n fẹ́rẹ̀ mú wáyé náà onosu onosu ono huna ya ile kule hili nyama na tuza kutoa na hiyo ọkụ ana nako na ya hiyo kuna adana ni maasum adana wali dima wana ebe ụjọ na osu ina ajin ojo le kakaye tehateku ana tan okwu mwali ka na ama omuli anoba osirija eno amin amin la ilaha illallah bekisonye nono ne kai enye nohobane nebiheyo bono kebirimi oyizamara mamana ono omuli akutene iyani hulehe mwaine kwikiyama dini tukanyisa tetaye atabarani ile hadisi onobo hunu maraba muhammad sallallahu alaihi wasallam okaye onto muri okay man marida thalathata ayyam odane mo wazi ne kuheta kharaja min dhunubihi ka yawmi waladatu ummuhu on ni hu ni gan an ki honya an ki honya ne ma tete de nyi ko na yare ke ke ke e wa zo ne kuheta da si nyi ne kana ko zo do ku ko tete ne kineki an ki honya ma otete don to muri aka hasan kai on ibn majah dove okiman mata maridon odune ka ke enwo ojo enwo ojo enwo ojo do be sun de ke won ma ja avo osho na yuzani osho na gero muri hin mata shahidan osusu shahidi osusu shahidi anyo izama ina ke enwo ojo ba then wọ́n zọ́ tẹ́tẹ́ dé òwe sùn don tó omori ìwé sùn ẹ̀ ń wọn azọ́. ẹ̀wọ̀n ọ̀yọ́ra dóbe sùn òṣùṣù ṣẹ̀hídì ẹ̀ka àwọn kaba ẹ̀ sáà ṣẹ̀hídì jùwádà àtọ́nà omori kàá yìí ní pẹ́ẹ́nì kàsáré ìwé òkú kéwù kú ẹ̀rí ìdọ̀nà omori yìí. Kazi ebe anaate to hɔ yi da na ɔmori ama bɛ de kunɛmu kunɛmu agoke nsu shahada o jɛmu nye nye ɔbi ni ɔbaa sisi ne ɔbaa sisi ne do su nsu shahidi o su akɔ sisi ne do su o su shahidi ɔnyina ne kɔ nɛmɔli do su o shahidi bɛkɔ na ma bɔ hɔ ma bɛsɛ ɔma dosu su o su shahidi abɔ enyo yi yi yi. inoze ọlọ́run àbí sísú ṣèhìdì àmọ́ ìdí ní ìhú ẹ̀rù ọlọ́run ṣèhìdì báhàrà òun ní sísú nẹ́yìn ẹnà ẹni sí kókó mọ̀ yìí na òun ní yẹrẹ sísú ṣèhìdì oṣù ọ̀fọ́dọ̀ náà dọ́wọ́ ọmọ dídọ́ ọmọ ṣíríkù ọba mẹka yẹ ọdún mẹ akusu sísè ní dozi rẹ kó ọrùn ká òmùrí ọṣù akọ̀nà náà kì í ṣe ọ̀yọ́ dà. bẹ́ẹ̀ yẹn ní ẹ̀fọ́ ìṣó yẹn fẹ́ẹ́ ká yẹ ọdún ní sísè lẹ́yìn ọ̀nà ọ̀tọ̀ ọ̀dọ̀ ọ̀fẹ́ direct ni ẹ̀ ẹ̀ ọ̀nà ọ̀tà ọ̀fẹ́. slọ́tù tó yìí dɔwɔ kɔmri yɛ kpani o dɔwɔ mɔmi dɔwɔ ni siriku. suma tuntum yi. ɔnɔwɔ mɛ ɔnɔ ɛwɔ awɔ ma ni zɔlɔ dɔwɔ sun ɔnɔ ori su sehidi. anaba gbawo bi ini na hu nɛ ɔbɔ nanu lɛ kɔ gbɔmori do su to baturo ni sisi ne ne ووقي فتنة القبر أظن ما نزي دوزي دا ها هوني فتنة نكوتا دو مري ها هوني فتنة أروي نكوتا فتنة نكوتا وي نكوتا أنتو مري أكايفون وغودي وريها عليه برزقه من الجنة برزقه من الجنة تنبي تلوبا دا غاسي ذا لذا يهون الجنة símọ́tò tó rí ini israeliyat anya níbi omori ọ̀nyára ini nnu na zo omori yìí dábí pé omori yìí ino siye yé amáyá yọ ọ̀rọ̀ ihe ihama ihama ọyị ni bẹẹ bá awa àgbà káàdì ìkáàdì aha ẹsọ òsìé ọnwẹ ìkáàdì dàbí pàdé omori kò omori ọ̀nà wọ ọ̀kú sẹ́nà nìkan náà kò ó di ọ̀ bẹ́ẹ̀ pèrè ọ̀nà nìkan ayé omori yóò ten years omori onwe ịkahụ ije omori na-etu ohi na omori dọka ya e kamtashku ụda akwụ mere ka wada akwụ mere ka Spatron tomori nni hakada sabaka laka minni anọ na David hụ ọnụ be ma ọ na omori ka anyịrị ya mgbe ba ya nọ وهكذا قدرت عليك قبل خلق الدنيا ano na omori me kadari re ya odaba ni kono otu na ehe ehe kani re ya omeba ya afaturidu an uida khalqa ad-dunya min ajlik uwezi kametinyo unehe me agobao ehe metinyi manene agobao أم تريد أن أبدل ما قدرت عليك فيكون ما تريد فوق ما أريد أبوازي كاي إسفي كدراي أمريرو وازي كما فراغو دي سيوسي دو يا كده بسو نوموريسي بيكي سيوكوكوسي أنا يا كده بسو نوموريسي ني وإزتي وجلالي وإزتي وجلالي لئن اختلج هذا في صدرك مرة أخرى لأمهونك من ديوان النبوة domori kayo no kaye ono omori ono asobanyan eni chetewo ono simi kwahe iri me nwure ono no na jodi na ya obebe ku do ni nyere ha ho no iragwa ha de ni do ni nyere ha ho ni na de ni slot on to ni gufranak gufranak رحمك يا رب رحمك يا الله رحمك يا غفار رحمك يا جبار رحمك يا فعالا لما يريد نبكوا يا امبا يومري يومري يومري لتكبس صدره يومري انا امنزي لا تسأل عما عما تفعل إذا ما هو زكي سيدو عملنا ونحن نسأل ɛyɛ awe wobɛ hu sɛ kisɛ na de maame me no rohmaka ya rab na ba aba ya omori na ba aba ya omori na ba agye ibe yi anabi a ɔ woma ne kae mu muri aba ya aba ya la ilaha illallah muhammad rasulullah sallallahu alaihi wasallam ɔyɛ ne bani israila ɔyɛ ne bani israila ọnọrọ nyere anaba naghị ka omorihi naghị ka nira tan anabi musa alayhi salatu wa salam ọnọba kwete na ihe ihe kwụ nyara nabi musa ọhụrụ sị ka alaka alaka alaka alaka ila allahi haja na ime nwanne m iko omorihi na bọnọ dịka emori dọm ehe ịjaghị ka na nwa nabi musa eyi Slatu to nwere ne. لما رمى نكاي موسى نكاي سال ربك أن يرزقني رضاه دي بيو مريا كوهيني نتومي دي مري موسى فأوحى الله إلى موسى كله يتعبد ما يشاء ليلا ونهارا فهو عندي من أهل النار domori tutu ya ne musa ka ka kai o me zo ma he ketera ko to do o me inu zimiro ya inu zimiro ya ni da no mori omori na wa ba ya ide na wa ba ya ide na wa ba ya ide omori abaka ka rabbana rabbana rabbana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 ẹwọ́ mọ̀rí hajji dùnú bí fúlùwọ́rọ̀ káfọ́rọ̀ ilé máa tuturutu ọ́nínìrí rẹ̀ sẹ́yìn wọ́n lè sàdí amànù fílhásù yóò jí ní. mẹ́ta ń kọ́rọ̀ ọkọ́rọ̀ ìzà anárùkọ kú fẹ́mi náà ní kànáà kó ẹ̀rẹ́ mi dọ̀ ha mi nẹ́kú ìdáná kú. fọkànlá àtẹ̀jú kàtẹ́ tọ́hí bí ẹ̀sùn àbọ̀họ̀ ama ɔyɛ otumi konyara ɔrɛ yɛ hɛkɛ otumi konyara maa sɛ ɔbɛ tu riri o isu ntomori enu se ntomori wàhálà ní kábíyà fìyìn náà mo kogo ɛhɔ ɔno na ɔhomi de da ɔha mi wɔ mori yi fasa mi kɔ nínú ma wòrán hó balẹ̀gẹ̀ aliza adi abuki amuli tuuli masafati atari kuni mi naari yàtọ̀ yàtọ̀ mọ́nà fa aina rajayi fa ma aina makafati ma ma fàzáàdì kọlílù okọ́rọ̀ ìrọlímẹ́sà náà àṣẹ máa ọ̀rá fún balẹ̀gì mẹ́rẹ̀ kọ̀ọ̀rọ̀ dọ́mùtọ̀ mẹ́rẹ̀ ká ní lọ́yọ̀ oṣù tìlú mẹ́wọ̀ mọ̀rí hàn ámì záde ábùkì ámì tó ní masáfàtì okọ́rọ̀ ìrọ̀ tẹ́ mímímí onímísọ̀rọ̀ bọ̀ onímọ̀ ara náà jòlè rani àwọn àfi òsèrànyúranyí anáyíkàdí bí tó wọ́n mọ̀rí anáyíkàmá jòlè rani ɛwɔ mo tomtomi ɔmɛ nɔ ɛwɔ mi hyɛ tora yi no tomtomi nɔ e, dora ale mi ra dora ase mi ra fa ayi dama e, bi a yi ko mo ayi dama fa pati ɔyi hyɛ tora o ɔrɔ nyɛ tora ne mi nyɛ tora yi ba ya awɔ ya o ɔrɔ ɛhoro na ɔne mi nyɛ ba ya omori ɔmɛ bɔ ɔha ba yi e nene domori ka yɔ nɔrɔ nɔ ɛkɔ náà kɔ ne mɛ ɔmɛ tẹ̀ra hó tọ́ do kò sí mi láti ọ̀tọ́ mọ̀rí mọ̀rí kò zúmù náà mi mọ̀rí na wà báyìí na wà yà mẹ́ mẹ́ na wà dán wé yìí na wà bá kọ̀kọ̀ mẹ́rẹ̀ na wọ́ ọ̀nà ẹ̀sẹ̀ fọ́kù mi ọ̀nà ẹ̀sẹ̀ bọ́rí yà ó dẹ́ òsì bú òmòrì náà wà sí báyà òmòrì ọ̀nà ẹ̀sẹ̀ O mi dẹ́ òwò nù kàtà náà wà O báyà òmòrì ọ̀nà sí fi ọrí onúbì èhùsíre lẹ́wọ̀n mórí ẹ̀lẹ́lẹ́ èhùsíre náà wà sẹ́fàyà àmìn àmìn àmìn ọ̀nà mórí mẹ̀kẹ́ ọmọrọmọrọ ìjẹ́ nípa mọ́sọ́lá káyọ̀ iṣẹ́ mórí yíkà iyo yà ṣọ́ mọ́rọmọrọkà ọkì marhaban bẹ kọ́dọ̀ ìrọ̀bì wọ́n hókùnmí marhaban bikɔdɔ irabi wa hukumihi nyaasɛ nyaasɛ rírɔ kari ɔno omori metụrụ mmerɛ so na eyi hinni ne to omori ya musa ɛw musa wa izati wa jalali ɔ oyi tɛtɛ ŋun omori tɛtɛ ŋun ɔni si mi bɛ nun ɔriyɔnɔ ɔriyɔnɔ ni a kari ya ani la ataha ọ anjanabihi ɔnɔ yahu n'ohu edu omori hi. wọlọ́ àhàràkàní òde ọ̀rọ̀ nira wọlá àbúráhù àǹbábì ọlọ́rẹ̀ ìhùmù lójàní wọlọ́ tàràbàní òde ọ̀dọ́ mi. ibi yẹn ní àná ọ̀sán ẹ nọ. anyị zọrọ ihe na anyị anaghị ụlọ ọsa la ilaha illallah ya allah ya man yujiru la yujiru alayhi

kullahu kayar ya mono kai kotala kaita hukumi bi sabri wori do abe ka wara do nwehi okare mo muri wa do nwehi rusuru du do nwehi rohi ni ne wara binta minni minni ashab al qada'i du wara do tigo ama katewi no kare oni memeyo لو ملأت ذنوبك السماوات والأرض والفضل ịbịa n'ụrị ozi ya ohi sama dohi tesu dohi n'ahị dohi ọkpọkpọkwe lọkọfartu ha na ọnà omori yóò níwájú ibi ehó nanọ ọnà àjẹ ibi ehó nanọ ìjẹ́ ní mọ́sá ya yọ dọ́ọ̀bù ní ìsì bèkété yóò omori yìí bekete.

n'oyi ne hu na janna na dɔwɔmɔri oyi ne kiyama omori na omori shanwa wani zu di ere na yi hi ki na janna ye inu hi nọ ne ye anyị ka ya ihe omori ere. Lọ́tún tó omori ni. omori ni n'etu wee ihe ni omori dɔɔre hia ne nyɛ ohini ne to a ɔkare yɛ omori hia no dɛ ohini ne to omori hi dɔɔ yɛ ka yɛ bɛ omori hi yɛ kɔɛ zɔ ɔbi yɛ ndɔ gba tɔ no dzodzɔ na no naani inu hi na ɛba ɔho no bɛ omori hi bɛ kɔri hi omori hi na inu hi omori yɛ ne ehini ne to omori hi inu hi ni papapa ɔbi kɔ omori ohini ne to du bɛ nu hi ni ne to omori hi inu hi no pɔ ɔba ɔbi kedu wɔ e ebe hi ni na abere ɔna ɔga tuwu do omori أمريكا إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه إن الذين آمنوا هم ليك فتكتا إن ليك كأدو وعملوا الصالحات ديها مقرائضة أولئك هم خير البرية إلي من وذن أبا أضعي أبي أضعي زين من أنا أبا أضعي زين من جزاؤهم عند ربهم وتجنني جزاؤهم عند ربهم utushanini idomori jannatu adini onoval janna nahi adinini tajirimin tatala nahar onokuirindenyi esia ketan khalidina fiha abada omori kawa inal janna nantinatibe radiyallahu anhum omori kono hininituwa waradu anu denire hininituwa omori hininituwa ذلك لِمَنْ خَشِيَ رَبَّهُ أمري كنا بتشوف من أنا أني وهم أمري أنا بقول يا أي أمامي أي أي بنم أي أي بنم دو في يترى جي أنا نا يا نا في دي دو في جنيرة أمري أوكي إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية أمري ọkẹ nene kaka ẹ mi kavrin ti kọntu ọmọdé yìí na ina nene kaka ẹ títẹ kanda yẹ tẹ ina ní bàbá fẹ kókó àtọwọ wá wọn mùsùlùmí kìí na àtàná hẹkọ yẹ tẹ kavrin nìní ọ ọ ọmísọbọ nìní ọhẹkọrí nìní fìnnárì jahannam ọmọdé kẹmí bá yẹ jahannama khalidina fiha ẹ̀fà ìyẹ́ inú jahannama náà tìǹà tí bẹ́ẹ̀ ulaika hum sharrul bariya ọmọdé kẹmí dìbì hu inú náà ẹ̀fẹ̀ nẹ́ẹ̀n ẹ̀fẹ̀ dìbì hu inú náà inú náà zà ẹ̀fẹ̀ nẹ́ẹ̀n rẹ̀ rísọ̀ ọmọdé kà kẹfàrú ama mu kawa na mu kẹfìrìjì ọ̀rẹ́ ọ̀rẹ́ mọ́ ẹ̀ wọ̀n mú ṣìrìkì náà àtẹnudọ́ mi ṣìrìkù lọ́dẹ̀ sí yẹ́ bẹ̀rẹ̀ oníkàyẹ̀ wòye yìí ni ní tó ọmọ yìí ọkọ náà nà ọ bẹ hẹ inú bá àti káfíìn tì bàkúrà àti ṣírìkù bàkúrà ṣírìkù ọ̀nà àbàkúrà ọ̀ta ọkọ̀ gara ha. láti ọ̀tọ́ ọmọ yìí lọ́sọ̀nà èsì yẹ́ mẹ́rin káyé àbẹ́nà ọmọ yìí àkàyé náà yẹ ẹ̀rí pàpẹ́ sọ́ọ́ ni bàbá náà kàkáyé àbúkọ́rọ̀ hẹ̀kẹ́ nìní ìmẹ́ẹ̀nẹ́ nìní ukɔrɔ yi lɛni ni banama ni ni nikiniki hu ni dɔti siriku ɔrɔ kabɔ tó omori nìyí àti ní omori yà pété ni iná yà ébi papi sọ náà náà yàrá mi ní islam di hana ko na ale kala ma lawa jawara di ala hana lórí ti nyɔ definition ituma nasi ya mwehewa morihi bakane ka alkhawfu min aljalil ama bikawa nyai huri ne inire yo mori ama kawa me do me ama ka so do do nyai huri ne do hona wala amal bitanzil chaka nanu ti etedo se mukorome wa rida bil qalil e ho ko na asiu du hinini to amasi si me hayire ba muzika bitu so wal istidadu liyawmir rahim duwere ekenye nwuje kwụghị ọnụ asị kwụrụ ahụ na ọnụ nanị na gelio takwa ya adịrị mmiri ọnụ ya nọ na alistidad liyomi rahim oyi tinye nwuje kwụghị ọnụ asị kwụrụ ahụ na ọnụ na na gere omori lọtụ otu omori oyi tinye nwuje sọị bisọlihil amal rịụkọrị n'ebe ìrùkọ́rọ̀ ìrà anábàá muhammad sallallahu alaihi wasallam ọ̀sẹ̀ kọ́nà iná tirẹ̀ èyí tíyàn lọ́sẹ̀rẹ̀ ọmọ lọ́sẹ̀ kọ́nà yọ abdullahi nabuzu omar rọ́dí allah alhuma lọ́ntọ́ mori lọ́sẹ̀ wọ́n ráyé dàn náà káyọ̀ ní káyé kún fi duniya ka annaka gharib aw abir sabi ìyá iná hànán an ka ọ̀rọ̀ gáà ọ̀rọ̀gẹ̀nìkyà ha na ya no wei kɛnyɛ ɔyɛ ama ɛyɛ otu ɔntomri ka bɔbɔ yɛ ɛne hɔ no anụ bɔbɔ ga ɛne na no naano kɛnyɛ adi kɔɔ ma awo abiru sabi yakɔ yɛ ankɔ ne otwo de pɛrɛ ho yɛ ɛne hɔ no awukɔ ne tso le para ho ɛyɛ kɔ ya atɛ bi tso le para ho yàrá hama na ɔsùnmà ká wọ́n ti tso le para ho abdullahi bin umar dɔnni kaani ka ye ibi asuba ta fa la tanta fɛrɛ masa wee ne yɛ asaya kaw ko ye toluba wa ibi asuba ta wa ibi amsayi ta fa la tanta fɛrɛ saba wee ne bi toluba asaya kaw ko ye ne yɛ.

وإن الآخرة هي دار القرار إن هذه الحياة الدنيا متاع أمريكا هناني أمرو كيكيا ميمي مي هنوبين وإن الآخرة هي دار القرار أمريكا هيدانيكو أمريكا هيدانيكو أمريكا هيدانيكو enwori daneku ono be nwori ni he petete na tibe no enwori daneku ono be nwori na enye yodu na ni no enye nkata ina no ẹ̀yẹ wẹ̀wẹ̀ náà nù lọ́wọ́ bí dòdó yìí amẹ̀tọ́nà ní di adama alayhi salatu wa salam wa ala nabiyyina abdul taslim wa abdul salatu wa taslim do mori shon rusani tinal janna usan hawa yiko eveneno abada mani de tuwa heta hunal janna no agwe ikokocho no no mori simisa babi n'omuli ibare mama katita iwakaye ene iba abaye ene nan anili adam hawa ohikwa ire mene makerekere n'omuli bo katita iwaka ema amare ma bi na aljanna non onirije ne ne ana ana na ọ bọrọ tụrụ kwa omori a

lórí pẹ̀kú èyí lórí àtàmáyára ọ̀ àmá ibn al-qayyim don على جنات عدن فإنها منازلنا الأولى وفيها المخيم ولكننا سبي العدو فهل ترى نعود إلى أوطاننا ونسلم فهيا إلى جنات عدن فإنها ibn al-qayyim al-jawzi okay zadi anana janna din ni e una zile mon to mori Allah masawari ojina al-janna na fa innaha manaziluna al-ula kiri hi kiri hi papa pogana o we jono mori bi disam de bi aba ire mere ma o yiko ire mere ma o we jono mori bi disam to abona wa fiha al-muhayyab ajamu igor lenyi lenyi ama ase ase deni yi do de ka goolu ɛna ase daa ama baba kani ne ka ye walakin nana sabuyo la adubi fahaltaro na udu ila awtɔni na wɔn salimu ɔkama ɛyi ɔba yi ne hɔnom dɔni bi la asa yɔre hɛ ano ɔni bi ɔsi nza ɔsi nzɔri hi hɛrɛ ni bi na ba yɔre hi eyira seetan hɔnom ma ni wɔn ŋo jɛ a seetan yɛ no ɔ ɔnɔ e, naa. دوباري فهل ترى نعود إلى أوطاننا ونسلمه wẹ́ẹ̀rọ kẹyẹ ìbá àbọ̀ bẹ̀rẹ̀ máa ná ń ní ìjọ náà àdẹ́mọ̀nà bí akọ́lẹ̀ ní hìlọ̀ ní èyí omúrí àmọ́wọ́ ọ̀sẹ̀ nílò rẹ̀ omúrí àmọ́wọ́ ọ̀sẹ̀ tí lọ àmì ìní ìrànlẹ́ bintu umais ɔno dɔre ɔno aka ne kae ɔno a yɛdi amirul muminin ali bin abi talib radiyallahu anhu ɔno yɛdi sayyidina ali ini yɔne abdurrahman ibn muljam ini yɔno hyɛnyerɛ konya ɔno ɔno ɔno ɔno wɔ sayyidina ali wɔn ahyɛ baako sala dabi sɛ yɛ deki se wudu wusu ɛnɔwɔ nɔnɔ mashala akɔfala isani asɔba salatu faj ɔma asɔba akɔ ba wɔn ɔyɛ oyi jɛ omori da wɔn tɔ bi jɛ omori lati ọ̀bẹ̀rẹ̀ mọ́ ní ìwùzá bí i ní hù iye mẹ́wú hù dọ́kàí marhaban alhamdulillah alhamdulillah alladhi sadaqana wa'ada wa awrathana al-ardha natabawwa min al-jannati haythu nasha marhaban okay nyasa nyasa nyasa abo kikugo mori o mori amasoka tetane serere don mai kayaci ahebe zai yi na aljanna da ba hose ni ka ewa mẹ́rin mọ̀mìnì súre ọ̀nà náà lórí sọ ọmọ àkàkì mọ̀ hábà ní àṣẹ báyẹ̀ tó lórí nà súre rẹ̀ fẹ́ẹ̀mẹ́ alì bọ́kà yìí hábà rasulullah sallallahu alaihi wasallam ohun tó mú ní òní rí àná sallallahu alaihi wasallam ontomri onere anin onyara ni jafar onere anin onyara dan hamza onere anin odini sama azan ana da heta anin malaiki ci heta anin da ya ke nuba yi ne yo ne kai aljanna ba an vitin yo titi jone salatu ontomri oki fatima tu zahra usani anaba bi eni sudo bidan ono onere anin ezi da ina aljanna ije nye yo ọnụ aljanna ona ene ene ene gukara ha ne ha ne avre man yi aho icha ni ina ha limithli hada falyamal alamilu omo ko no banwa rasul bi ali doka aguri me ngure ono ni nyere koro ojo lọ́túntúnbí omúyàn wọ́n tọ́ka yìí wọ́n máa tó kọ́ dì mú lé anfúsikún min xayiri tàbídó ìndàlá ọmọ wọn á mẹ́tọ́ lè di inú kọ́rọ̀ ìdáni ni omúnikẹ́ yìí ìtọ́ ìdáni ọmọ wọn mẹ́tọ́ lè di inú kọ́rọ̀ ìdá yìí ní kọ́lá nọ́ọ̀sù dáàbà nínú dé ìkísẹ́ náà kọ́lé káyé máa kà láfà sọ́mà wọ́n ti tẹ̀kẹ̀ àwa kọ́ bá dáre yìí lórí ìṣúra. sọlọ́tún tó wòlíì ní. ṣọ́ọ̀bù nínú àbọ̀ yìí ta ẹ̀tẹ́ lórí ìṣúra. dé ìkísẹ́ náà wọ́n ti tẹ́ alẹ́ nínú àkàrà sọ́yìn. وقالت الملائكة بملائكة دائما كاكا ما قدم صرع ستوبة دي أنا ستتي دني كوي جوان دي كيسي نيغوسي دي يازو نيغوسي كيسو نما وفي كاينة هنم إنوغو láti ọ̀tọ́ mọ̀rí ni inú gbọ́nà bá ta ẹ̀tẹ́ inú sọ̀yí buhari wọn wọ́n abdullahi rọ́dí aláwọ̀ ọkùn tó wọ́n sallásọ́lọ́mọ̀ kàkàyí ayyukum malu warifihi ahabbo ilahi min malihi ɛnɔ de yi nyanwa ne ne kaka ye ogu a ogu a lana yi kò a lọtí o tó mu níbi ojú ọsùn ha a ọbọ tó ra kò rí ogu ha. dànù wa hìrà kaka ye ogu yan odi eyi hu

slatun tó mori kọlu ya rasulullah asabe ni dẹ́kẹ̀ wọn tó mori dẹ́kẹ̀ wọn tó mori mamin na ahadun illa ma luwa habbo ilayi ẹnyọ bá iná nwa ilé àká ìrì gbọ́ wọn wọ́ta ugbe wọn oze yìí kọlu tó mori dọ́ka yìí fẹ́ iná ma lahu ma kọ̀dáma ana gbogbo àwọta ọ̀nà wọn sọ̀tọ̀ mi di ọnụ orí ti ọ̀nà kùyí dáná kú ìjẹ wa. wọ́n máa ń wárí fi yí máa àkàrà ọ̀nà wọn náà tẹ́tẹ́ ọ̀nà wọn náà tẹ́tẹ́ ọ̀nà wùgbọ́ ọ̀yẹ́ náà àfáàní kò rí gbọ́ àwọn. ìyẹn sọ wakawuma omuli wakawuma omuli awakokoyana abo ugwe abamaali ugwe oliweyi waba okwonyetayo kwabanyetayo ate kabama omuli asome wabalakaye ugwe nawubota oliweyihu osasa otobedi osetinya otiteidemikono wasimibiretere wasimibiraoza wasimaheka omuli lọ́tún tó mọ̀rí ní. Àbáwẹ̀ kò Omar bin Khattab radiyallahu anhu. Ọni ọ̀nà ọ̀gányọ́ àgbàkì ọ̀gányọ́ ní ìná mi ziyara ìmẹ̀nu ìyá yìí Madina ẹ̀nà náà mọ̀ kọ́rí hajj. Múrí ọ̀nà àbáyọ̀ ọ̀gọ́gún náà mọ̀ hajj. Àmín. Ọ̀dẹ́ náà ẹ̀ nínú múrí ọ̀nà ọ̀gọ́ tó zè ọ̀nà. Ọ̀dẹ́ náà lè dèrè náà ọ̀rẹ́ tèyí náà. Àmín. Àmín ọba gani bakiyil garkat disa na omar doka assalamu alaikum ahlal qubur oyi wo mori otu ni ni euni ne hinkuta akhadaru ma indana ono no zenu bana edai fa inna nisaakum qad tazawwajna eseuni ni era bono rosa ودواركم ودواركم قد سكنت إلي يعني أذن سرى راينا wa amualakum kod kusimat ogbe oni ni aṣọ ọga àwọn àkàyọ máa wọ kẹrí ọ bọ́ọ̀bà máa wọ́n wẹ̀n bọ́ọ̀bà náà kàyọ kẹyọ fún alkhatab yà hẹ́ wọ́n sí khatab umar ọmọ náà àkàbárù máa ń dáná ẹ̀wọ̀rẹ́ wì nígbà náà yẹ inna ma qaddamna wajadnahu inna ma qaddamnahu wajadnahu ọ̀ní sí tọ́ di túdẹ́lẹ́kù yẹ yẹ yẹ tọ́ o. وما أنفق وما أنفقناه فقد ربحناه أنيري دي شافة تودا بومري أقولنا أقولي أرى باينا يا لغان وما خلفناه فقد خصم خصمناه أنينا وكتنه يرى ميا أنينا وكتنه وني ميا أنينا ستوري دي تدنيكو وني يوغان lọ́tí ọ̀tọ́gbìrì ọmọ yẹn náà ولدتك إذ ولدتك أمك باكيا والقوم حولك يبهقون سرورا فما اليوم تكون فيه إذا بكى في يوم موتك ضحكا مسرورا ولدتك إذ ولدتك أمك باكيا onye ụwa na mmanwụ ịnịhị ọnọ mmanwụ dị ekewa kpowu ha nụ naanị je na mara nne ha na-eke ịgbajiri o jere rere ọgbọ n'ọnọ o kpowu ha rere ọgbọ n'ọnọ walikahu haulaka yadahakuna surura ila kwana ba kukara de na nyinyi ka shabi ma ba jaba je ana anya ba nyere ana aja ha aja de kuwo be o de we nuwa chore صلاه يوم فما اليوم تكون فيه إذا بكى في يوم موتك ضاحكا مسرورا ظن قرتت يكو ينرى ẹkọ ọnyarọ náà ọbẹ kọ ilé kẹkẹ yẹ ẹwọ báyìí nani ìjẹ náà jòlè náà ó kẹwé esu dẹ ẹwọ yìí náà kọ mu yẹ kẹnẹ náà ọbẹ wúlẹ yẹ yìí Ime ìtọ́jú ukwu léṣì ìdẹ́lẹ̀kú lẹ́ẹ̀bẹ̀ orí mímú ẹ̀ lọ́ọ̀bẹ̀ orí ẹ̀ṣì dẹ̀ lọ́ọ̀bẹ̀ orí ẹ̀nẹ́tẹ́ dáadáa máa kó kára ọ̀dẹ̀ náà jòrèrè ẹ̀ẹ́dẹ́ ìzọ̀bù. ìyọ́nà ọ̀dẹ̀ náà yẹn lẹ dé èyí ihe ndị ikpe ete ihu na ọbịa ahụ na kere omori hin sallallahu alaihi wasallam inu gbanye onumori yi onumori yi se ejo nibe adama olùkọ́ omori ọmọ ẹka yi ọmọ ọba àbá ihore sílátí ohun tó mọ̀ yìí ọlọ́mà anyá nẹ́tẹ́ nagẹ́rẹ́ òmórí yìí báyá ọ̀nẹ́tẹ́ mẹ́nẹ̀kẹ́ nagẹ́rẹ́ òmórí dòmórí mọ̀wáyú nípò ìdẹ̀lẹ́kù ayé ọlọ́húnrẹ́ òní nagẹ́rẹ́ òmórí dòmórí mayá nẹ́tẹ́ ìwé nípò ìdẹ̀lẹ́kù wọ́n yẹ wọ́n mi ní ìdíwé dò wà mẹ́mẹ́nẹ̀kẹ́ wọ́n àkùsìsì ká ọ́ sẹ́mi èkó mórí bá kánú rẹ̀ ọ̀nà ɛwà mẹrẹ yìí ɔdi ni ifá yà wọn tẹtọ la rẹ sọnù mẹrẹ ɛ ɔfúnà nkè normal thing omi láyìlá ɛnlá wọn mọ ní yẹn sọ nàìjíríà mọ ní wọn sọ dá ifá kájú nà wọn. àmà wọn mọ náà yàtọ̀ iná wúri náà wúri ọ màrí omori yìí yọ síbi èkó omori bá mi ìmẹ kánú rẹ ilé yọ nínú rẹ ilé yọ nínú màmí rẹ wọn nàìjíríà omori dòmori mẹ ẹ nà tẹ yọ. sílẹ̀tì òtòmùrì ni. nọ́mà yẹn náà kánìkà yìí ẹ wà wọn náà nyá ihuri náà mo rí ọbẹ náà jòrèrè dé èyí dé èyí ẹgbẹ ni ankumẹ ankumẹ kìjẹ ní dé èyí dé èyí kaba nyẹ nìkan náà yà rẹ. náà ọmọ rí náà kàkà yìí ọkùnrin náà ẹ̀kọ́ náà mo rí mẹ́ mẹ́ sí rí ọba bẹni bẹrẹ ní kòrí tó mórí dáàsì ẹ̀pá ìrìkàyè wọ́n ẹ̀kú lórí nàkànyé òmórí lù lórí nàkànyé òmórí dẹ́gbọ́dọ̀ tó bọ́ òye náà náà mórí àti tọ́kẹ́ tó kú pẹ̀lú nẹ́kọ̀ yá mi ìnẹ́kọ̀ ìní àkẹ́bẹ̀ ní huhu èwùgbò òmórí dáàsì ní hinọ́ ẹ̀ gàngànyè èyí dọ́kàrẹ́ dẹ̀wé ìlú huhu káwá ẹ̀yà tẹ́sí wèrèrè òmórí pòrò ẹ̀gọ́ ọ̀tọ̀ wọ ما تشوتمني صلى الله عليه وسلم سهل أنا أبو عبد الله رضي الله عنه وما كان كي أنا نري زيزني إنما النبي إبراهيم عليه الصلاة والسلام أنا نتوى نبي إبراهيم ده يا حسن كما الخوف ما هي أي هوري نيو إني إن ريو مريه دوك دون النبي إبراهيم ده كاي وان كاي لا لا تأمن حتى تبلغ الأمن لا تأمن حتى tablugal am aso de ka yawo nete poro da yawo nete nete poro ka yawo nete oba na so so sallallahu alaihi wasallam ino itenya wujo ikura hu ne hono na oya ni kai e. sallallahu alaihi wasallam no se pai oya ọ̀yẹ́rì zẹ̀ẹ́dàdà ọ̀rọ̀ yìí nìkú náà rà ọ̀yẹ́ ní kẹwé tí ìtìyẹ mú títẹ kẹ́ẹ̀yẹ kó yẹrẹ kúrò níwọ̀n ẹ̀yẹ ọ̀ṣun wọn náà ọ̀nà náà. àgùkọ tó múlẹ̀ ọ̀ka yìí ìjẹ́ kún wọ zọlù mi yàrá àwọn ẹni nìkú náà ẹ̀mẹ̀ fẹ iná zolma zolma tún yẹ mal kẹyàmà àgùkọ ìhun náà ẹ̀mẹ̀ ètò ó dẹ̀ àbẹ̀ ọ̀la ẹ̀nẹ́kù ìkìyàmà ẹ̀nẹ́kù ìdẹ́nẹ́kù wọ ìjẹ́ kún wọl fọ́ọ̀ṣ mẹ́rẹ̀ yàrá àwọn ẹni ẹ̀mẹ̀rẹ̀ kẹ́lẹ́kẹ́ náà ẹ̀ka ọ̀rìbìlà kẹ́lẹ́kẹ́ náà ẹ̀mẹ̀ فإن الله لا يحب الفاحش أقولك أمري إذا أبالنا نبلا كنا كنا أما أنا كاري كنا كنة إلي دوتي ولا المتفحش أتدنى أكاي أسيري دوتي تهي دوتي أتمري وإياكم وشه مي رونني إن عيسى فإنما أهلك من كان قبلكم الشك

aisɔn ɔkɔda iwa ke tsetse de tsetse wa amarahum bi zulmi fadalamu aisa ɔrɛ mɔda iwa ke mehuna de mehuna no wa amarahum bi kɔti ati fa kɔta o aisa ɔrɛ mɛwa ke jobanda de jobanda donso ya ndan kago kɔn wa gbɔ wa andan a yɛrɛ dɔw ke akakɔ n'o ne yi gozen ne ne yi lọ́tí ọ̀tí omi nìyí. Èwo kò múrí àwọn kò múrí ọ̀mẹ̀ wọn iná ń dá náà ń tùkà ọ̀múrí ọ̀mẹ̀ wa ẹ̀tẹ̀lẹ̀ ń tàǹdà. Èwo ìṣòro kò múrí àwọ̀ àìsàn òsè wọn. Ụka kegoro nke aven. Slọtị otu omori nini. Yaba ka n'isi abịrị ene na di netuka ya. enyi se kwove amameka ya mibrene palo isire hono nuhu ile hono mwenye ni sire yani wa muntu murika ka hubbu dunya rasu kulli khati'atin o isire he pere fa bi ọnọdụ rare sallallahu alaihi wasallam na ka ama ama azaba láti ohun tó mú ní ní anáìsá omúrí ọ̀yìn hẹ̀rán dáfà ní ní anáhẹ̀dẹ́ lẹ́yìn hẹ̀rán ni ọmọ yà máa ka ọmọ yíyẹ kò dá máa ní fàyàbọ̀ kálbì máa lè yí alákọ̀ mi yí yusufagbọ̀nà anuhu wọ̀nyí dùnmọ́mú ọmọ yẹ kò dá máa ní ọ̀zọ̀kọ̀bọ̀ yẹ kẹ̀ wọ̀yàbọ̀ kálbì máa lè yí

isa wɔ kɔhɛɛ wa ne ne ɛkɛhɛɛre ɔhɛɔre ama wɔn etu ɔhɛ dɔɔre o dɔn ne ye ana isa abɔ yɛrɛ yɛn nimɛ ama isɔ nyɛ kɛhɛ mama do hɛrɛ dɔ pɛ kɛ tɛtɛ ama ɛpɔ hɔ awɔ lati o tom ni nyina ama sɔnna ndo obi tu akɔ hɔ ɔdi ndaari ɔ ɔmɔ wɛ ɔnyɛ lọfi nkó orílẹ̀ ni láì yára ẹni ẹ̀rọ muhammadu rasulullah wọ́n máa yẹn nìkan máa sá àṣẹ ìtàn ìfẹ́ mẹ́nyẹ́ ní النبي زكريا النبي يحيى انا ابو زكريا انا ابو زكريا انا ابو أنا النبي زكريا عليكم السلام او رشيتان انا تشي رشيتان ما هو سيره بقى يا ابليس او ابليس اخبرني باحب الناس اليك كايمي انو سيريان وينازا وابغض الناس اليك ركايمي انو يهراني وينازا na shaitan doka yi ahabbun nasi ilayya almu'minul bakhil ogun ti ne mu keke na la ono ba don dawo ana ko no do muri o o ko muri bi ana ba na isa o ko muri bi ana ba na isa wa o ko muri du ba ne mo to muri du ba na isa ye ka shaitan ba na ni awura ha saa shaitan wani nyani sire ya lọtọ tó múrí mi. lọ́ba kan kà wá àwọn ọ̀nà bí yìí hẹ̀rẹ́ ni hu wà á bọ̀kọ̀ dùn náà sí lẹ́yìn alifásí kò sàkéyì ọ̀nà ọ̀nà yìí hẹ̀rẹ́ ni hu ọ̀nà ọ̀nà kàmá wà anáfẹ́ náà ìzà ana kàmá anáfẹ́ náà ìzà àkàmá wà anáfẹ́ náà ìzà ó sàkàmù okay لأن البخيل قد كفاني بخله أوكا غوكا أما إسا أيسا ناين وانا الله أرى بان توري أرى مكوا وحالا نما يانا مفوى رسول أرى هيري يا أيسا ما بني نيولي دو مريد هذا كاي أو توبا هون أيسا دونا جيرو مريد آمين هذا كاي توبا دونا جيرو مريد والفاسق السخي were na kama wana veneza atakhawafu an yattali allahu alayhi fi fi sakhaihi fayaqbalu okanwe hion kai asawa nye ezo na me ko nyara do jiri no hinu omori no omori bara onye so ani ya na ezo ile ile ya na ezo nyodo ale ko do na ezo do ile do ma me me ezan ofa ezo ne na jiri akọ nyara ne kakai do me ezo nyara ɛna akɔn ɔtɔ yɛ ka ɛyɛ no ne maame a ɔgyerɛ nkata na ɔsɔ na na badu ɛyɛ wo na omuri hɔ kɔwɔ dɔ hɔ tɔtɔ tɔ wuri ahyɛ ka na ɔman se ka baba ton da gbowu da gbowu

yẹbọ ọhẹrẹ ọba no wàá mẹrin suruwo no amẹrẹ ọmọ náà sì vi ihun náà ní ihun wẹ́ẹ́ kàkà yé bá rẹ̀ máa yọ ọba kò ní òde ihun náà nà ọmọ sọ wọ́n rẹ̀ wẹ́ẹ́ bá rẹ̀ máa yọ. àgùn kàbí mi wúre ẹni nù ọ̀rìn ọbaka gara kwara ezawa ha oboboro obodo ahịa ike ya enwere ọmụnyere na onyi mane ịna mmiri ọsọ ịgba mụ ha mebe enwere ọmụnyere na onyi mane oboboro mesu na uwe rere na nwọrọ nọ ahịna ije na orere tuku e waya kụ ọbaka zai ekusu shahidi usu ada onye su shahidi anyị ka anyị nwọrọ enwe mma nọ mere Beku ìdẹniku olóòmù yà fún ìpẹtẹ wù ìkúta lónìí kò lè tu ẹhẹ wàá bá rọ ká ẹwọn ọ̀nà ọ̀gbọ̀gbà bẹ́ẹ̀ gbẹ̀gbù na tí máa kan ẹ̀wọ̀n jẹ́ nà ọ̀rẹ́ àgbọ̀n jẹ́ nà yà na dó yẹ wọn ọ̀rẹ́ akínà jẹ́ nà yà náà tù kù ọ̀tọ́ muhammad sallallahu

bẹ́ẹ̀ ká ní tọ́nà yìí ma dákàlà jẹ́nà hátà yóò kọ́dọ̀ àná ọkọ̀ yà wọn jẹ́nà ayé kìí tọ́nà ọ̀yà wọn jẹ́nà ayé kìí tọ́nà ọ̀yọ́dá oníṣiṣẹ́ ni ní ma bá na kẹwìn ní ṣiṣẹ́ ìdí ọmọ nínú ayé oníṣiṣẹ́ ìdí èwọ́n náà ṣiṣẹ́ ìdí wọ́n yẹ kẹwọ́ dìbì hù ọ̀tẹ́ náà ìbúrọ̀dà fásẹ̀ mọ́dé.

ọ̀gbọ̀n yìí bèèrè lọ́nà ọ̀hún ìrìn tó mú ní kẹwàá ṣe ìjọ ní kìzàzí rẹ̀ yọ ásìdọ̀ náà lọ́tún tó mú ní ìrìn ásìdọ̀ náà ẹ̀nà àbúkò mú ní ọ̀pọ̀ náà ní nígbà yóò kẹta ọ̀ ìsìn yóò dọ̀ọ̀jú rere dápamọ̀ kọ̀ sọ̀rọ̀ mú rí ọba yà ní. mulio vaya nini mulio tenyi nini mulio dahaka nini mulio dawa nini omuli na ukugo tinye hayo utindani kwa ile hayo ozize maza mabo ikidani kwa yozo dagu ile hayo ozo maza mabo ikidani kwa yozo dagu amama ime tanile ona onisha nao isina sizete obi khutbatu rasul fi hijjatul wadaa kuma non to mori me inni haji nyiyo ka non to mori me do tete oni ase dale ya mani rasul insha allah اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من اراد بالاسلام المسلمين سوءا فسلط عليه سلفه قلك جبار السماوات والارض يا من له كل العزة ويا من له كل الجبروت مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اردد كيد من اراد ان يكيدنا عليه وهول مكر من اراد ان يمكر بنا عليه واصرف خذلان من أراد أن يخذلنا عليه واجعل سوء من أراد بالسوء عائدا عليه ولا يهيك المكر السجيو إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذ الكرة وهي ظالمة إن أخذها أليم شديد اللهم ارحمنا فإنك بنا راهم ولا تعذبنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما جرد به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين